أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليتي tí dájọ́ ẹ̀yìn àti ọpẹ́ tá a sì ti tọrọ kí àti ìgè àtàlẹ àlékún ìbùkún fànẹbí salawatu rabbi wa salamu alayhi àti àwọn sàhábà ní àpapọ̀ abẹ́lọ́hùn kí ọlọ́run ọba kí ó gba gbogbo àwọn nǹkan wọ̀nyí sínú ìjọsìn tí a sì táàfin rí ọ̀nà ọlọ́run ọba ẹ̀dẹ́dà bákan náà tí ọlọ́run fi ní yàwá lẹ́yìn anabi sallallahu alayhi wa nínú aljanna àkórí ìbánisọ̀rọ̀ tí a wà ń bẹ̀ ẹ̀rọ àtúgbọ́síwájú náà àkọ́dà bí a ti ń wọ orí ètò yìí àwọn ọmọ ìyá wa kan wọ́n jíṣẹ́ ẹni tẹ́ ẹran jíṣẹ́ lálẹ́ àná wọ́n fi owó yín wọ́n fi jíṣẹ́ fún wa bákan náà bí a ti ń wọlé nísìnyí tí ń yẹ fóònù wò ẹnìkan náà tẹ àtẹ̀rẹ́nsẹ́ owó kan iye kankan ò kéré àṣọpẹ́ jazakumullahu khairan torí pẹ́yìn náà ni ẹ̀ ń ṣètò ọlọ́run kí ọ̀sán yín lẹ́sìn dáadáa. èyí tí a mọ̀ tó jẹ́ kí sìnà kó gbilẹ̀ tó jẹ́ pé tá a bá mójútó àwọn okùnfà yìí ẹni tí ọ̀jẹ́ ń sìnà lé ní ó má lè dọ̀la kóun ní òdìkì ni ó do ní sìnà kódà ni tí òun náà jó sìnà lánàá lọ́jọ́ òní tóun náà ń jẹ́ onísìnà àwọn okùnfà yìí tó bá wù ú lọ sọ́tún sósì yóò rí i pé wọ́n ń bẹ nínú ohun tó ṣe àkóbá fóun tó sì jẹ́ pé sìnà ṣíṣe àmọ́ dènà wíwà lìjẹ́ náà fún yàn ní wíwọ̀ téèyàn ní kọ́kọ́ wọ̀ náà ọlọ́run dákun kí ọ̀la ẹ̀mí ọ̀la ẹ̀yìn náà kó mbẹ̀. okùnfà alákọ̀ọ́kọ́ torí pé kò sí nǹkan kan tí ọmọ ọbẹ̀ tí ò ní ní pé kí ni ń fà á. ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé nígbà tẹ́ ẹ bá ń ṣe báyìí báyìí ọmọ ọ̀sẹ̀lẹ̀ tẹ́ ẹ bá ń ṣe báyìí báyìí ọmọ ọ̀sẹ̀lẹ̀. dùbò wá jẹ́ pé tàbá wòye sí àwọn àdìsí wọ́n hàn sí wa pé rìyáàbù lẹ́hùkùnmí bímà ánṣálọ́lá rìyáàbù lẹ́hùkùnmí bímà ánṣálọ́lá rìyáàbù lẹ́hùkùnmí bímà ánṣálọ́lá. àwọn náà ni ìkánilẹ̀ àbí ìmọ̀múlò òfin Allah subhanahu wa ta'ala káwò pé òfin yìí ọ̀ bá ìgbà mu tó jẹ́ pé eléyìí ìpele ìpele ni ó lè sọ ẹni tó ní àníyàn bẹ́ẹ̀ ó lè sọ di káfíìr nígbà tó bá wò pé òfin míì bí kálápẹ̀ kí n sọ pé constitution Nigeria ninety nine ọbẹ̀ tá a ṣẹ̀ríà Islam tí ẹ bá ládìí ọkàn yẹn tó sì sọ kí n ti bá ẹ̀sìn lò bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ làṣẹ káfíìr ní ẹni bẹ́ẹ̀ torí pé kí ni ayé àti ẹ̀ wọ́n mọ̀ lo wàmán lam yakum bima anzalallah fa ulaika umul فأولئك هم الظالمون فأولئك هم الفاسقون ẹni tó bá jẹ́ kó máa kótó agbára wa ń bẹ̀ ká mú lágbà á sọ pé òfin yìí dáa ju òfin ọlọ́run ọba adẹ́dá lọ òun máa wà nípò kúfùrù dúnà kúfùrù kò ní jẹ́ nítọ́jáde kúrò nínú Islam níbi táwọn lọ gangan ni pé àìlòfin ọlọ́run ọba láyé ibẹ̀ tó jẹ́ kí sì ní ọgbà lẹ̀ kí ló jẹ́ àsọ bẹ́ẹ̀ ẹ já wo àwọn orílẹ̀-èdè tí wọ́n ń lò fi ọlọ́run tó kù kódà tẹ́lómi ń gbógun tì ti ń pe àwọn ibi tí ìsìláàmù tó kù tó jẹ́ pé àwọn ni kọ́sítọ́dì sẹ̀ríà lónìí àtàwọn léde míì ìbẹ̀lẹ̀ ń sọ̀kò sí. mélòó ni rìpọ́ọ̀tù tá a rí ní ìdigunjalè láwọn ìlú tó ń lò fi ọlọ́run kamuru Saudi Arabia lápẹẹrẹ àtàwọn kọ́ńtì míì táwọn náà ń practice sẹ̀ríà níwọ̀n bá agbára wọn ṣe mọ́ mélòó ni o lè tẹ ẹgbẹ́ kí wọ́n gé lọ́wọ́ lọ́dún mélòó ló ní sìnà tí wọ́n jù lóko kódà láàrin bí ogún ọdún wọ́n lè má rí ẹyọ kan àbí méjì ṣùgbọ́n láwùjọ wa kódà bí wọn ò jù wọ́n lóko ìrò pé lọ́dún tá a bá ní ká mọ rìkọ́ọ̀dù ń sìnà tí wọ́n mú tí wọ́n bá ní orí obìnrin olóbìnrin báyà wọ́n já wọ́n já sí òhò ni wọ́n lù ni àṣírí wọ́n tú ni obìnrin tí wọ́n lé kúrò nílé ọkọ torí pé wọ́n kọ́kùnrin mọ́ lérí ni tí wọ́n náà bá kàgbé abáyá bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí báyà láàrin ọ̀sẹ̀ ìbọn yẹn tó ti mú yàn. kódà ẹ̀ máa sọ pé wọ́n lè pe olè lọ́bọmọ jẹ́ wọ́n lè pe ẹ̀ wà sọ́kọ rẹ̀ ní ọ̀tọ́jú rẹ̀ nígbà tó ń ké so ilé ìtorí pé òun kálukú ọ̀kà á sí mọ́. àwọn tí wọ́n ń ké náà wá wò pé lẹ́yìn sùúrù pé káde ọ̀pá àtẹ̀lẹ́yìn pé tọ́kítàsí ni àwọn tí wọ́n yẹ̀ tí wọ́n ti padà gbà wọ́n ẹni tí ọ̀yẹ́ kó gbé ayé nígbà tá a lò fún ọlọ́run wọ́n padà kílèmù ọmọ mẹ́ni tó ní ìyàwó ẹni tó ní fìrọ́ọ̀ṣì ẹni tó ní bùsùn tánibí sọ pé alwalad lè fìrọ́ọ̀ṣì wọ́n lè lè áìr alhajar ẹni tó yẹ pé òkúta ló yẹ kó gbà aláṣẹ sọ́ọ̀tì aláṣẹ sòkò ó kílèmù ọmọ ọtọ́ padà kílèmù ìyàwó tọ́tọ́ padà gbéyàwó sọ́dọ̀ kò sí ohun tó fa eléyìí bí ó pé ìmọ̀ òkun òfin ọlọ́run òsì déédéé mọ́ọ̀kù láwùjọ wa kódà àwọn tó ń pariwo sẹ̀ríà sẹ̀ríà òfin ọlọ́run nínú ilé wa àwọn tí ó bùkátà kẹ ní ẹnìkan tí ọmọ ẹ̀fọ́ọ̀sì ẹ̀ lórí mélòó lẹ̀ ń lò mẹ́ kí nípa àmúra àwọn ọkọ lásọ ni nípa àmúra àyàwó rẹ sóhun lásọ ni kódà rẹ tó gbógun tìyàwó ẹ lórí pé sàm lo himar lásọ rẹ gbolẹ̀ ah, fẹ́ òun ọ̀fẹ́ ọbẹ̀ o ajẹ́ta bóun ṣe fọyọ bẹ́ẹ̀ lòun fẹ́ kọ́ wà ààrẹ tó gbógun tọmọ bẹ́ẹ̀ kódà ṣètọ́nù lu ẹlòmíì débi pé ọtọ́ gborúkọ pé nínú ọmọ ìyá ẹ̀sùn lòún fẹ́ jẹ́ olùdánisun dúkìá ẹtí bá ń dánisun dúkìá tí ń wéṣì rẹ̀ àpàní ọba rẹ̀ sọ fún wa pé innal mubadhirina kanu ikhwanu shayatin wa kana shaytanu li rabbihi kafura pé ọmọ rẹ̀ rìn ìjáàbù ńlò glove yọ sanẹ́sì gbogbo yọ borí gbọ́nà lòún fẹ́ skẹ́ẹ̀tì tó ń wọ̀ pẹ́ńpẹ́lì òun náà lòún fẹ́ wọ ìyá àti bàbá ṣe sùúrù wọ́n jẹ ọmọ yéésù wọ́n máa ń yẹn lẹ̀bẹ̀ sí ọ bàbá káyà fún ọ pé ń sẹ́kọ̀ọ́ kí ọ̀run ni ẹ̀dá kùn ara dìyàbù àlùfókùn bímọ ànsálọ ètò sọ pé àlùfókùn bímọ ànsálọ là ìmọ̀ òkun ìkánilẹ̀ ìdájọ́ ìgbésí ayé wa pẹ̀lú òfin ọlọ́run lélẹ́yìí àwọn afáàfin mo sọ pé ẹ bẹ̀rẹ̀ sẹ̀ríà nínú ìgbésí ayé yín bẹ́ẹ̀ sì ń lò bẹ́ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí lò nínú ilé tiẹ̀ tí wọ́n ń lò tẹ́mi náà ń lò nínú ilé tèmi táwa ti jọ pàdé ládùúgbò sọ pé àdúgbò yìí yàtọ̀ àdúgbò mi náà tún kọ́ sí ìgbàlẹ̀ lọ́nẹ́ẹ̀nì ìgbàlẹ̀ lọ́nẹ́ẹ̀nì kódà lómi lè mọ àwọn ọkọ̀ àdúgbò mi ń bẹ tó jẹ́ pé àwọn gan ni ọkọ̀ àdúgbò ni ò jẹ́ kíbàjẹ́ owó bẹ̀ ẹlòmí lè mọ gbọ́ yé o tó kọ́ tábà òfin ogbó kọ tá a gbọ́ yé náà ní tábà òfin ogbó kọ nì sẹ́wọ̀n ní túmọ̀ rẹ̀ dá ṣé gbogbo kọ tọ́mọ̀ túmọ̀ rẹ̀ lọ́dà wàhálà lè bí ó kọ̀ ìtọ́jú lè bí ó kọ tí wọ́n fi sọ àdúgbò kẹ́kẹ́ mi wàhálà báyìí ti ṣẹlẹ̀ ní. sọlá túmọ̀ pé tọ́jà pé ó kọ amọ́ orò tọ́jà pé àdúgbò yẹn gan ó lè mọ ẹ̀xpíríẹ́nsì ilé koko tí wọ́n yẹ sọ́ ló kọ̀. gẹ́gẹ́ bó kọ́ sí mọ́ lápá lára ọmọ tá a bá bí ní ìsìláàmù fi ní ẹjẹ́ jẹ́ kórúkọ àwọn ọmọ tẹ́ ẹbí bí kọjá ó túmọ̀ pé ìfi òfin ọlọ́wọ́ wa lọ́lẹ̀ yẹn kì í ṣe pé bíi kan láti gbé láti inú ilé wa bá a ṣe ń lò pẹ̀lú àwọn ọmọ òwò tá à ti ń wo àwọn nǹkan yẹn ti ń ti ń ja òfin ọlọ́run lógun níta wa èyí tó wá jẹ́ ìdájọ́ tágbófin ọlọ́run dìde ló ń sìn náà lórí àwùjọ tí ọba ti sí sìn ní ọmọ ọgbàlẹ̀ sí ni síbẹ̀ ni mo sọ pé wọ́n ń pe kíríkẹ́ lawlessness tí ọba ti sófin kakọ́ mọ̀ ṣe bó ṣe wù. agbófinró àwọn tó ìntàpírìtì òfin fáwọn èèyàn tó onímọ̀ láàfáà ẹ bàbá jẹ́ yẹn lọ́wọ́ wọn. àwọn tọ́jú àwọn tí wọ́n ń gbọ́rọ̀ lẹ́nu àfà ẹ bàbá jẹ́ lọ́tọ́ gbọ́dọ̀ pé bákẹ́ náà ìjọ làwọn àmọ́ tá à ń pàdé. jẹ́ pé nígbà tó fi ọlọ́run bá ti mọ òkun láwùjọ hatu àwọn obìnrin yóò ṣe sìnà mata wà má ìgbà tó ti sìnà náà pé ọtí tí o sì yẹ kó ṣe rárára bẹ́ẹ̀ lọkùnrin náà ó lè pe ọmọ kéèké ní ẹ bá ń wá kódà àwọn kẹ́mbẹ́ tó lòun kẹ́ báyọ̀ e àbọ̀gbàlagbà tẹ ní àwọn agent tí wọ́n bá ń kó àwọn ọmọ àwọn ọmọ tó wá kàwé láwọn tí bá kó wọn dé yóò àwọn ọkọjà àtàwọn àwọn tí ọlọ́tọ́lọ́ òsì fún ọ sọ́ńtọ́lọ́ ní òfìsè nìyẹn tọ́bábọ́mọ̀ rẹ nírú kó bẹ́ẹ̀ nígbà tí wọn ẹni kọ́ lọ kàwé nílùú kan tí wọ́n gbà pé kó sẹ́yìn àníká kẹta fún àwọn bùnú sẹ́díìn àwọn ọmọ orírì ọmọ iléèwé tó ga tí ọ̀pọ̀ ń wà níléèwé gbẹ̀yìn nígbà táwọn ẹni bẹ́ẹ̀ níléèwé gbogbo níléèwé kọ̀ọ̀kan ni wọ́n mọ̀ sọ kódà àwọn ọmọlé kéwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ àwọn tọ́lọ̀ kéwọn lọ́lé pé Ìlọrin ìgbẹ̀yìn làwọn wà yìí ẹni tí ń kàwé ń sakílè pé sakí ìgbẹ̀yìn làwọn wà yìí àwọn tọ́lọ sínú òró wọ́n sọ pé òró ìgbẹ̀yìn ìgbà tí ò ní sóúnjẹ mọ́ tí ò ní sí nǹkan kan kọ́lá táwọn yọmọ kì í sí níbo àpò káàkiri ilé ọ̀rẹ́ tó bá dáná nígbà yẹn àwọn tó bá wá láàánú ẹ̀wá ní lu opportunity lára àwọn tó jọ́bìnrin tẹ́lẹ̀ mi lè mọ́ nínú tí ó fi fọnu ó lè mọ́ lọ́sẹ̀ tí ó fi wẹ̀ ìwọ̀n kan wá wò pé opportunity dé torí kan fẹ́ fún lóúnjẹ wọ́n wá fẹ́ kọ oúnjẹ ayérayé fúnra rẹ̀ náà àlìjẹ́nà wọ́n kà mí ní akilati mana àti ahaha bí lásàtì sáà àti akilata dáhàrì وكم من طالب يسعى لشيء ففيه إلاكه لو كان يدري àìsọ́fin ọlọ́run yìí kó o dùn yàn lóko rí báyìí lùtà ń bẹ̀ yìí làwọn ṣẹ́fín fi sìnẹ́ sọlá àìrẹ́ ni wọ́n lù lẹ́gba ní fìdí kó gún ọ lọ stadium kí ọba àyàn pélé lórí kó wá dákọ rẹ̀ pèsè lágbájá ní tí wọ́n lù ń jọ ní. kọ́mọ̀ ọ̀rọ̀kùnrin kẹ̀kẹ́ fẹ́ àfi lágbájá lọ́kùnrin náà tí wọ́n ṣe kíni tí wọ́n lù náà lẹ́gba rí àwọn náà wọ́n padà jọ ṣe kí ni wọ́n jọ fẹ́ra wọn pé torí pé wọ́n ti jọ ṣẹ̀ sí rí ọlọ́sẹ̀ mọ́ láwọn tí ò ṣe sí ní ọ̀fẹ́fẹ́ eléyàn bá mọ jẹ́ sájírù yóò mọ jẹ́ ìjánilọ́wọ́ níbi ìbàjẹ́ fún wọn àìsọ́sìn yìí ó kó bọ́pọ̀lọpọ̀ eléyìí ni ìdí àkọ́kọ́ tí sìnà fi gbilẹ̀ láwùjọ wa okùnfà ẹlẹ́ẹ̀kejì àwọn gangan ẹnigi wọ́rọ́kọ́ tí da lérú tí da àwùjọ rú àwọn fúnra wọn àwọn ta ló ń tàn alimari hatu àwọn obìnrin májè olè lára tí wọn bá ti jẹ bẹ́ẹ̀ obìnrin rẹ ni wọn ń jẹ tọlọmgbà tọlọmọ ọba adéda ń ròyìn àwọn tọjọ obìnrin rẹ táwọn ọjẹ mari hatu lásán wọn ọjọ obìnrin lásán Ọlọ́run kí àwọn lóòkì Ọlọ́run nípa sọọlẹ hatu ìyá rẹ bí wọn lè sọ ní sukura wọn lè sọ ọ ní hajara wọn lè sọ ní zainab. gbogbo obìnrin tó bá ti sọ abẹ́ rẹ̀ tí ò ṣe àwọn ní kódà nu wọn àríkẹ́tọ̀ ń jẹ́ yẹn òun náà da àsàkẹ́tọ̀ ń jẹ́ nì òun náà da àlàkẹ́tọ̀ ń jẹ́ nì òun náà da ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti sọ abẹ́ rẹ̀ tí ò ṣe ó ọlọ́run ní àwọn obìnrin ọba tí wọ́n mú ìtàsọ́fúnà bí من صفات sífàtì àlìjẹ̀nà wọ́n mú ìwà kan nínú àwọn ọmọ àlìjẹ̀nà pé nínú oríkì ìwà àtòkọ wọn náà ni olùṣọ́ abẹ́ rẹ̀ àti ìṣọ́ ìjọmọlúwàbí ẹ̀ ṣùgbọ́n àwọn tá a fẹ́ sọ yìí àwọn obìnrin àwọn gangan ni dáadáa ń dá àwọn alákòóbá kìí ṣègbà tó máa ń sọ fún ìyàwó pé ẹni tí wọ́n wá kọ́ tọ́kọ́ lóun wá kọ́ ọkọ́ fẹ́ yàwó àkóbá oríire lẹ́jẹ́ tẹ́ bá fẹ́ ra yín ní sùlọ́kà tẹ́ ẹ sì ń lo ìgbésí ayé títẹ̀lé àsìlámù ní kẹrẹ lò. okóríire bá ọkọ rẹ tó látara al-infaqu ala al-iyali sadaqa wa huwa khayrun mimma anfaqa al-mar'i fi sabilillah. ìnẹ́tọ́rọ̀ àbí kọ́bọ̀ lórí àwọn ìyàwó wa owó ọbẹ̀ ni owó ẹdú ni owó ọgbá ni owó àwo ni ọlọ́lájú owó mọ́sálásí lọ. al-imam ọlọ́lá àdébìlọ́sọ bẹ́ẹ̀ owó tá à ń fáwọn ọmọ wa lówó oúnjẹ ni sálẹ̀bì tó ti sọ fún wa pé tí gbà bá lé tọ́wọ́ bẹ́ẹ̀ ṣe sàárà kódà sálẹ̀bì tó tọ́lá kọ́tùlù fitiri tọ́ba yọ ohun tí wọ́n jẹ tán táwọn ìyàwó rẹ̀ ó jẹ tọ́ba kù lọ́kẹ́ èyí tó yọ síta tí ọba ti síjú ohun tẹ́ lọ gbàgbé ẹ̀ ibùdó àfi màǹtà òun látàrí báyìí àwọn obìnrin yìí àwọn náà ni asábàbù rọ̀hísí àwọn ni the major <laughs> àwọn ni major ládàndá wọ́tọ̀ wa ń gbọ́ wa lóbìnrin báwo ló ṣe ní bẹ nínú olùdáburú lẹ̀ sáwùjọ ìyáálé ilé lọ jẹ́ ni àfẹ́sọ̀nà lọ jẹ́ ni ọlọ́mọge lọ ni gbogbo àwọn ẹ̀ta bímọ obìnrin wọ́tọ̀ níyàwó lọ́dọ̀ alẹ́gbọ̀n alábúrò báwo la ṣe dì wọ́n mú tá a níjẹ́ wọ́n bá òjò jẹ́ mọ́ wa lọ́wọ́ torí pé àwọn ni okùnfà tó ga jù ọ bá nínú okùnfà títí náà fi gbilẹ̀ lè tẹ̀sídì alẹ́ òkú fífa ìfàtìsínà àwọn ni wọ́n ti káwọn yòó kó sínú páńpẹ́ ẹgbẹ́ kan tí wọ́n ti pè yìí nínú àwọn àkọọ́lẹ̀ nínú tíra wọ́n sọ pé tàkútẹ́ méjì tẹ́sùn ní wọ́n sọ pé owó àti kíni ni wọ́n pè hó méjì owó obìnrin bẹ́ẹ̀ sì ni ọlọ́run bá ní tẹ bá páyọ̀ ọlọ́run bàbá tí ń pè aré ọkùnrin rẹ ẹ̀bí ni àtẹ̀sọ̀ wípé sọ́ọ̀lì háàtù kọ́ọ̀nì táàtù háàbì zọ́ọ̀tù lèlè wáìdì ẹ máa jẹ́ wàlí yìí ọlọ́run ẹ̀ẹ̀kẹ̀lẹ̀ ìdánẹ́bí ọlọ́run dé ṣùgbọ́n tó bá ní jẹ́ wàlí yìí ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ma alẹ́dínà àni amọ̀lọ́hù aléhìmínà nàbìyí ẹ jókòó pẹ̀lú àwọn ìyàwó ànẹ́bì ìyá gbogbo mùmìnì nítorí báyìí lọ́sí jẹ́ pípa tọ́lọ́ ń fẹ́ sọ̀rọ̀ sí ní ọba adẹ́dà fún wa àwọn ọlọ́wọ́ bá ti síwájú qaddama Allahu al-mar'ata ala ar-rajul gbàtọ́lọ́ ń fẹ́ sọ àwọn ń sìn náà obìnrin lọ́lọ́run ti síwájú tó láwọn lẹ́dàndá lábẹ́ àyà sàtọ̀ pé ikí máa ń bẹ́ bí ìpìlẹ̀ lọ́sí jẹ́ pé ńgbà tọ́lọ́ inna safa wal-marwata min sha'a'irillah bàtà sábà gbọ́ aláì sọ́sà fàtí mẹ́rùwá àníbi ni ibda bí máa bá dé Allahu bi. wọ́n tún ọ̀pẹ̀sẹ̀ àbá fẹ́ tírìtì kí sì náà ó kún láwùjọ àwọn obìnrin ní ẹja ṣe kí ni ẹja kọ́kọ́ tírìtì wọn ná kí wọ́n jẹ́ obìnrin gidi tọ́lípà àwọn ní ládàndá àkọ́kọ́ tọ́ba rẹ̀ tójú ìwé wa. lọ́tà nítorí báyìí torí pé obìnrin ló ní upper hand kúta ń pè ní ayédùtúùlà upper hand nípa ìkóbá ọkùnrin kó lè sí náà torí sọ́kọ́ yẹn bá gbà ni èyàn kówó rẹ̀ kalẹ̀ ọyá ọkọ̀ ọlọ́kọ̀ ká oníkà lọ́yá ọkọ̀já wájú ilé yóò ti pamapa owó báyọ̀ ọmọ alójú ọ̀rọ̀ ọtọ́rin ṣẹ̀wá ọbọ̀ ọlẹ̀ náà ọpa náà ń pè mo ní ọwájú ọlá ni fún pé wà náà ni sọ́ọ̀fẹ́ yẹn wà bọ́fẹ́ gbọ́dọ̀ ẹsẹ̀ wá sí fún wọn. káàmọ̀ pé bọ́lá tí ọba tọ́ sí ẹni tí ó mú tí ò ní rí wọn. tẹ́yìn ọba fira yín lẹ̀ àwọn ọkùnrin ẹ tilẹ̀kùn máa wọ́n sìn lọ́kùnrin wọn ò ní rí sìn ẹsẹ̀. wọ́n bá wá ti pẹ̀yìn náà ẹbẹ́ ní ẹlẹ́mọ sẹ́jú ẹlẹ́mọ sọ̀rọ̀ sínà. kódà ẹni tí ọ̀fẹ́ kú síbẹ̀ ẹni ẹ̀ bá débi pé ẹ̀ ń sóògùn ti sìn lọ́rùn torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí wọn ò ju àwọn obìnrin tàná tába tiẹ̀ fún wa lápẹ̀rẹ̀ kan ẹ jẹ́ àwọn asúbà bint abubakar ọmọ sọ̀hábà ìyàwó sọ̀hábà wọ́n sì na níbi èso ń sìn náà. ilé yọ jẹ́kọ̀ọ́ fún gbogbo ọkùnrin tí ọ̀la kà kún tọ́kẹ̀ fún àwọn ìyàwó rẹ̀ lẹ́wọ̀n wọ́n mọ̀ dá lífìtì dúró káàkiri. ìwọ̀n ti ọkọ rẹ̀ bọ̀ ànábì wa ti rí inú àsòfin lágbájá nìyẹn pé ntẹ́yìn mọ́ wọ́n wá ń lọ wá rìn lọ ànábì wa ni akọ́wá wọn ó gbé sẹ́yìn ọwọ́ arẹ ti ara ọkọ rẹ̀ tẹ̀kọ́tù ah, hmm, ọ̀ká ah, ah, àti ẹnìkan pápákọ́ àtàwọn sọ̀hábà ni wọ́n lọ. wọ́n ní ẹ̀gẹ́rì nǹkan ogun sọ̀páyà tó fi ọ̀tọ́ ọkùnrin àtọ́ bá ti bọ́ sójú ọ̀nà orí lífti tọ́gbọ̀ kadà fún ìyàwó rẹ̀ gbogbo ẹ̀ náà láde bẹ̀. naam lọ́kẹ́ náà wà fà nínú ọ̀dẹ̀ tóbìnrin fi ń dá wàhálà alẹ̀ onífà táàtù ìyàwó mi dọ́yà àti sọ̀wáàbà. Fàtàtù ìyàwó mi dọ́yà àti sọ̀wáàbà wàhálẹ́kọ́tí àrùn mafáàtì ní àlèjàbá. tọ́ àwọn obìnrin tó ní àpàrà kó sínú ibi tí àyà sí yẹn nínú àwọn ọ̀nà kẹ́yìn obìnrin tẹ̀lẹ́pẹ́ ìlànjẹ́ títì ní ọgbàlẹ̀ òun náà ni pé obìnrin ò fira rẹ̀ sáyé ibi tọ́lọ̀ ń fi sí fúnra ọba adẹ́dà ló kírètì àyè fún inú alukur'an kódà ilé tí ọ̀jẹ́ yìí ọlọ́run pè nílé yìí inú sọ́ọ̀tù náà bí wọ́n jẹ́ pọ̀ wàtá aláwọn ọmọ obìnrin àní tú wọn lẹ̀ bí ajá kọmọ jáde bó ṣe wù ọ́ àwọn ìyàwó wa àní tú wọn lẹ̀ kọmọ jáde bó ṣe wù wọ́n kódà àwọn ọtọkọ rẹ bá ń tì síta pé tọba lọ pé sọtí wọlé ni àwọn ọmọ ìyá olónìí ọmọ pé a ah, kódà kò yẹ kí n jáde okùnfà tóbìnrin fi ń jẹ́ inú okùnfà ńláńlá nọ́mbà one nínú tí jẹ́kìtì ló gbilẹ̀ láwùjọ òun làìsí bímálé ọba dẹ́dà sọ́dá anyị fúnra rẹ̀ olùwọ̀ kọ́rìnà sí ìbò yóò ti kùn. ọlọ́run ní ẹ fìdí má ilé yín ẹ gbogbo obìnrin tó bá wọlé ọkọ tí wọ́n ń bẹ lẹ́nìyàn rẹ̀ pé ilé tọmọ bá kọ́ òun ilé tẹni ilé tí ọkọ bá kọ́ kò sí obìnrin burúkú

kò ṣe bẹ̀yà sí ilé tọ́mọ bá kọ́ ọ nílé tẹni oní burúkú ni o ọlọ́run ní ilé rẹ kódà nílé tiẹ̀ tó ọkọ yẹn tó ọkọ fúnra rẹ nì kò tó lé ọkọ rẹ wọ́kọ́ rẹ náà tí ìbò yóò ti kùn ọlọ́run ní ẹ̀sìndín má lé yín wala tabarrajna tabarruj al-jahiliyyati al-ula mi ta fẹ́ lásìkò wọ́kọ́ rẹ náà tí ìbò yóò ti kùn àìsìndín má lé àwọn obìnrin mọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ obìnrin láwùjọ lẹ́nìí wọ́n ń jáde sí ọkọ wọn àwọn ni wọ́n kọ jáde nídàájí ọkọ̀ ni wọ́n fi sílé ọkọ̀ ni ọkọ̀ tó kọ́kọ́ wọlé àwọn wọ́n wọlé kẹ́yìn ilé tọ́kọ̀ obìnrin bá ń ṣe bí obìnrin níbẹ̀ à ní bùkátà sí ká gbọ́dẹ pẹ̀lú. torí inú iṣẹ́ rẹ̀ ọlọ́run ní wo ló nílé kódà lágbára àwọn ọkùnrin obìnrin ní rọ́bà tó torí bí ilé ọba dáa ẹ̀yin lẹ́sọ̀ bínú onílé gan bá dùn báyìí lẹ́jọ́ bá dùn obìnrin ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ kí ló tẹ yọra yín kò ní kò tọ́lọ̀ ń gbé yín sí àìṣe bẹ́ẹ̀ àìfìdímálé mọ́ ń bẹ nínú okùnfà títì náà fi gbalẹ̀ láàrin àwùjọ ẹ mọ̀ jáde fòtì fòtì fòtì kódà ẹ jẹ́ àwò nínú àpọ́nlé tẹ ní ànábì júwe ìrìn àwọn obìnrin kan sọ̀tọ́ lè gbọ́ yé pé àwọn tí ń bẹ ni wọ́n kọ́ nà fi ibù yóò ti kún ọba àwọn ọmọbìnrin tó ń bẹ nílé bàbá wọn náà ọba àwọn wí lọ́fi irun sọ̀látùlẹ̀ ìdáyìn ọpàtàkì kàmọ́lọ̀ kírun ìd anẹ́bí wá ní sọ̀lọ̀wàtù rọ́bì wàsàlámù alẹ́ anẹ́bí ní ọpàtàkì débi pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kóun náà lọ sí ìd kó dólẹ́gbẹ̀ẹ́ kan anẹ́bí wá mẹ́sẹ̀ pé àtá èédórí àwọn àdìrọ́ọ̀hù àwọn tó jẹ́ àwọn múndírá fi hídìrì hà tí wọ́n dápẹ́ àfìdímálé kódà ní ẹ̀kọ́ ńgbà tó ń sàlàyé rẹ̀ ó tó ń pè ní hídìrù òun náà ni àsìtìrù lẹ́dì káàna yuqamu lil mar'a fi janibin min jawanibil bayt ó túmọ̀ pé tá a bá kọ́lé á mẹ́kì ilé tọ́lọ̀ ní kọ́bìnrin ó fìdímálé yẹn báyàwó wa ni àbáwọn ọmọ wa lóbìnrin ni wọ́n ní special place obìnrin mọ́ ní sitting room rẹ̀ ní kíni lọ́tọ̀ wọ́n níbi tí wọ́n mọ̀ lò sí tálejò ọkùnrin bá dé tí òní mọ̀ rí wọn torí pé ọba ni wọ́n jẹ́ nulẹ̀ kódà kèésà àwọn làlejò ó dé láàpẹ obìnrin ni kọ́lọ̀ sílẹ̀kùn fọkùnrin afáwọn alimam kèésà obìnrin láti pé kọ́ lọ ọmọ wa kọ́lá mọ̀ bí wẹ́lkọ́mù àlejò ẹlẹ́jà wò láwọn òde àgbèrè àwọn òde kóde ẹnì kóbìnrin wọn pé kọ́ mọ̀ lọ pàdé pópó wọn ṣe ọ́sà àbáwọn ọmọ pè àwọn ọkùnrin mọ̀ lọ pàdé àlejò òun ni ọ̀ wá irun tí ó dì sórí tẹ́lẹ̀ fọ́kọ yóò dì í yóò sin gbogbo agbárílẹ̀ yóò wá wọ fọ́ aṣọ fọmọ lára bábábá ohun tí ó lè tí ó lè fi kí ọkọ rẹ̀ káàbọ̀ tó bá ti fi sẹ́dé yà welcome yà welcome ẹ káàbọ̀ síbi àdéhùn tá a kó sínú ayé lélẹ̀ kódà ẹ̀yin obìnrin ẹ pe àwọn ọmọ yìí wọ́n fi polówó ọjà wọ́n mọ̀ wá jó bí wèrè pé wọ́n fẹ́ ta ike fa pílásìkì ike ike ìfọ́sọ́ wọ́n fẹ́ ta ọṣẹ ìfọyín wọ́n fẹ́ ta bàjáàjì wọ́n fẹ́ ta gbogbo àwọn ọmọ nǹkan ẹ̀gùn kí ló kó obìnrin wọ́n fẹ́ ta ọ́ìlì màsín obìnrin wọn ayé àtijọ́ wa rù dí báyìí. ọ̀yẹ̀ kẹ́ ẹ̀wù wọn sọ yídà ẹ jòbi wèrè ń títì eléri èlò kọ́lá tẹ́ bá polówó ọtí ọtí. èmi mo rí kẹ́ńjọ́ bẹ̀rẹ̀ sẹ́yìn ó fẹ́ ta katakata ọkọ katakata sọdọ ni wọn katakata. kíndẹ̀lẹ̀. naam. òbí wa jogo yẹ tètè wọn fi polówó ọjà. wọn fi polówó ọjà subhanallah. nígbà tẹ ti fawọlé ti wọ kọrin náà tí ìbò yóò ti kọrin. Mm. ẹ wá dẹni ìta. ọwọ́ ajá àwọn ọkùnrin ọkùnrin kódà ọwọ́ ajé kọ́ mọ wú ọkùnrin tó ń pampa ìyàwó rẹ̀ pé kọ́ mọ jáde. wọn àwọn kíkọ́ àwọn òtúrọ̀sì àwọn ìyàwó wọn. àtúrọ̀sì wọn. dàbí ìmídàníọ̀ sádẹ́wò tí wọ́n ń dojúkọ sọ yá ìsáwọn tí ń bẹnu lé ni òórùn ti sá ọ ìgbà tó òórùn tára rẹ gbóné tó òórùn tára tí gbogbo ẹ̀jẹ̀ rẹ gbóné òjò tó wá pa ọ́ papọ̀ mọ́ ẹbí wọn náà rí èlùbọ́ tó jò wá pa tí òórùn ti pa wọn wá rí ká òjò wá rọ̀ bá báwo ló rí yóò sì gọ̀ǹgọ̀ kò ní látè mọ́ kọ́lọ̀ rẹ̀ tó àlè da àmàlà rẹ̀ da iná ẹ̀ ló fi da òórùn sá ọ òjò tó pa ọ èkúkù sí ọ wọ́n tó wanu sí ọ lára wọ̀kọ́rùnà sí ìbòyè òtẹ̀kọ́. àníbi wa ni àtàrí lórí àwọn obìnrin bí tá a ti lọ ni pé kódà òbí wọn ní special place láwọn inú ilé pé ẹni tí ọba kó tún wọn tó lè rí wọn lóbi jẹ́ pé mọ́mọ́ ta pẹ́ẹ́rẹ́ kódà ní tẹ́lẹ̀ tó gbẹ́gbẹ́ yín náà tọ́wọ́ ti dé sáré ń yín. ẹni àkọlé ni kódà sálejò bá ń béèrè ìyàwó wa lọ́kùnrin tẹ́pọ́kùnrin ni bá ń béèrè rẹ̀ àwọn alákọ̀ọ́kọ́ lọ pé talẹ̀ béèrè tí wọ́n lágbájá ẹ̀ dúró ẹjẹ́ ń lọ wò wọ́n wọ́n ń béèrè yín òun náà wá tẹ̀ múra já wò yọ́ tẹ̀ múra jáde bí ọba tó bá jẹ́ pẹ́ni tó ṣe kí ni. tọwọ́ responsible tọwọ́ responsible láti rí ipò tọ́lọ̀ ń gbé yín sí ni o. فتاة اليوم ضيعت الصواب فتاة اليوم ضيعت الصواب Wàrẹ̀lẹ́kọ́tí àmàfáàtìrí alẹ́ ìjàbá. Ẹmọ lápàdà kó sínú ẹsẹ̀ rẹ̀ tààtù dáadáa. Náàm, ẹlẹ́ẹ̀kejì nínú tó fi jẹ́pẹ́ obìnrin ní okùnfà àkọ́kọ́ nínú tó jìnà ti ń gbalẹ̀ tàbá ti mú pé òfin ọlọ́wọ̀ sí lórílẹ̀. Àmọ́ ló láwùjọ wa mú. Òun náà ni pé áyà tó tẹ̀lé wọ̀kọ́rùn-ún fi buyutikun fún ti ẹlẹ́ẹ̀kejì wala tabarrajna tabarruj al-jahiliyyati al-ula. Òun náà ni àtàbárùjì ìjáde ìjákújá ìjáde ìjákújá òun ni kò rọ́sọ mọ́yà kò fi jáde síta lé yín tí èsè nu fẹ́ẹ́ sẹ́ni kẹ́kẹ́ ò tí ní rí ọ rẹ àtọkọ rẹ ó pilẹ̀ láti bẹ̀ kò sínú orí rẹ lẹ táyà rẹ tí gbogbo èjìká rẹ hàn ti tàbárùjù nìyẹn ìjáde ìjákújá ìmúráàtù mùtàbárìjá àwọn ìmúráàtù sáfìrà torí pé ayé alukur'an tó júwe rẹ̀ ọsọ fún wa pé wala tubdina zinatahun illa ma zahara minha suratu nur tọ́ba wo bá táyì àbí tẹ́ẹ̀tì rẹ̀ kò hàn. àwọn àwọn skẹ́ẹ̀tì lásán jáde ọwọ́ níkà obìnrin ọwọ́ níkà jáde ọ̀pọ̀lọpọ̀ yín àwọ̀tẹ́lẹ̀lẹ̀ ń wọ̀ ń kí láǹfààní aṣọ tó rán èjìká rẹ báyìí okùn àgbékọ̀ rẹ tó fi gbóore tọ́lọ̀ ń ṣe fún ọláyà rẹ òun wá wà lókè ọ̀dá wà níta aláburú ni ọ́ bàṣẹjẹ́ ni ọ́ àwọn obìnrin wọn mọ táyà sọ débi pé wọn kọ yẹ apá wọn báyìí wọn kọ yẹ apá rẹ báyìí ẹ̀yìn wọn sì máa hàn báyìí ẹ̀dá òfìsílẹ̀ tẹ dálẹ̀ tàbárù jù lélẹ́yìn kódà èèyàn lè jẹ ẹlẹ́yà tóun náà gbojú kọjá oníjàde ìjákújà o gbogbo òde pátá ní ọmọ lọ ẹlẹ́yà ti ń lọ bẹ́ẹ̀ dè ẹjọ́ ìta àtẹ̀ta ni ká mọ̀ sí kí ni ká mọ̀ mọ̀ ọ́ dá ọmọ olóde káàkiri. ọmọ dání ẹlẹ́ àti ń gbọ̀kadà kí ló wá kù àwọn kan wá ti dá ọmọ pé ẹlẹ́ àkànbẹ́ láago báyìí á létí ọ̀nà ọkọ rẹ àti wọ́n nǹkan sí. wà á lọ kọ́tí àrùn màfáàtì ní àlè ìjábá wà á lè kọ́tí kódà alábùkù ni ọkọ tó máa sọ pé èmi lẹ́lẹ́ àáfà lágbájá èmi lẹ́lẹ́ àáfà ọkọ rẹ ẹni àbùkù ìwọ náà ẹni àbùkù ẹlẹ́ẹ̀dúkù dáadáa ọ fọwọ́ sí ọlọ́kadà léjìká síwájú kó tó gùn tọrọ bá ka àtọkọ òun náà lọmọ fi lọ kẹdà kó sẹ mo lè kódà àwọn táwọn ìyàwó ògbórí yẹn yóò pé tí wọn ògbójú tí wọn ṣe kiri tí wọn ògbórí yẹn tí wọn lè mọ́mọ́ múra bí kíní ajẹ́ni ọlọ́run jà wọn àfa mi lòun náà pé lóòótọ́ nípa kódà bóun ṣe wà yìí gbogbo ẹ̀tọ́ òun tóun bá kó dóun bá ti jáde gan ọkọ ìyàwó òun ó kó òun kọ́ ká kí ló ní ìrọ́sì ní pa ìyẹn wà bẹ́ẹ̀ ṣebí wọ́n ń ba yín nílé ọ̀mùgbó tẹ́ lọ́n wọ̀kọ́rọ̀ náà fi ibù yóò ti kò ní kò pé kẹ́ẹ̀pá wọn ti nù léyìn náà ẹ mọ̀ lọ ilé ẹ mọ̀ chẹ́ẹ̀kì wọn ohun tí lè òfin ní sú wọn ẹ̀kọ́ wọn ní Al-Qur'an ṣùgbọ́n gbé àwọn eré fídíò ẹ gbé sínú ilé o obìnrin ní ìbẹ́ nu ilé tẹ́kọ̀tà lọ́wọ́ o gbogbo fídíò pátá níbẹ̀ lórí kíní rẹ̀ òun náà tún mọ̀ kọ́ àwọn tí àwọn ń jáde tí wọn ò borí bí irú rẹ̀ òun náà mọ̀ kọ́ wọn ní kọkùkọ̀ torí pé òun ń bẹ́nu ilé ṣùgbọ́n ń ṣẹ̀fẹ́ èyàn lè wà nù yàrá rẹ̀ tó sì mọ sòwò lamẹ́ríkà nírú wo obìnrin bẹ́ẹ̀ náà wọn náà ti kó sínú wala tabarrajna tabarruja jahiliyatil ula rìpọ́ọ̀tù oríṣiríṣi là ń gbọ́ láti lá sọ̀rọ̀ yìí tí ó pọ̀ díẹ̀ kódà ó lè lè lára ẹ̀yìn ọkùnrin o kóbìnrin ó tó bọ́ ní àgbákò social media obìnrin ti ń bẹ lórí Facebook àtọ́lọ́mbásánú ẹ̀ ni o lórí Facebook àti tó bá jẹ́ pé fúrẹ́ǹdì tí ó ní nìkan yóò jẹ́ kíkì obìnrin yóò tó ajá àwọn obìnrin tó mọ̀. rìpọ́ọ̀tù ti ń wá tó jẹ́ pé obìnrin pàdé alágbàkò lórí social media fọ́dọ̀ mọ mẹ́sẹ̀gì ara wọn i love you mi ì tí ì rí orí lóòótọ́ o ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ sì ń tutù bíi pé mo rí sẹ́yìn náà ti mọ̀ sọ pé ẹ sọ pé èmi obìnrin wà flexible ọlọ́ni wọ̀ kọ́rọ̀nà fíìbù yóò ti kún náà ọwọ́ ara àwọn fídíò àgbákò àwọn fídíò tí wọ́n wọ́ sọ wọ́kú wọ̀ ọ̀rá wọlé kódà ń tó lóun bójú mi tọ́ bá kásọ lórí ó gbóra kọjá àwọn tí ń bẹ níta subhanallah táwọn bá wá rí àwọn tí ó ti gbójú wọn pé ah, alhamdulilah a jẹ́ pé ìbúra dáa wo mẹ́sẹ̀jì tó ti pass wala tabarrajna. ni pé ìjáde ìjákújà pa obìnrin já kódà ìjà wà àwùjọ wa ẹlẹ́nsàsà torí pé wàláhì ìfẹ́ la ní akẹ́kọ̀ọ́ sóríire ẹ tẹ́ẹ̀kì àwọn ìdílé yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ nípò bọ́yá ẹni kankan tí wọ́n ń gbé yín gẹ̀ẹ́sì rẹ̀ pẹ́yìn lẹ́ńbẹ́ńbẹ́ ẹ mọ̀ wá kunrin sìnà lẹ́yìn àyà tó ń lù pẹ̀kí tẹkíníkà ẹ mọ̀ sọ̀rọ̀ àǹfààfà ẹ mọ̀ fi abẹ́ obìnrin kọrin ẹ mọ̀ fi abẹ́ ọkùnrin kọrin àwọn ọkùnrin tí mẹ́fẹ́ lọ́tún mọ̀ wá fẹ́ yín. eléyìí burú tọ́pọ̀ tìbálà ìlójútì lẹ́mọ kúrò ẹni tí máa ń sọ bẹ́ẹ̀ ó lè débi pé ẹ sọ pé ẹnu ọmọ kò gba ìyá pàdé mọ́ ṣé bó ṣe wù ìyẹn lẹ́yìn fẹ́ kọ́ kọ́ káwá sọ pé ó rí ìdí tó jẹ́ pé ohun tó ń wù yẹn kálí mi wà wà wò ni tó ní àwọn mahari rẹ̀ lọ́wà tó jẹ́ pé tí kọ̀ǹdíṣẹ̀ bá dé pẹ̀lú ó lè fi kọ̀ǹdíṣẹ̀ ọ̀rọ̀ àlùfàṣà dání bọ́jọ́ orí yín ṣe tó ẹlẹ́jà ṣáájú ẹjọ́ nípò tọ́ba wá jẹ́ pé àwọn ọmọkọ́mọ nígbà wọn bẹ̀rẹ̀ orin kórin jò ní wọn kó wọn sí gbangbangba gbogbo yìí tẹ́sí àtẹ́gbá àtẹ́sẹ́ kìíní kan ẹ wá káwọn ọmọ yìí lọlé wọn lọ kọ́kọ́ kọ́ wá ẹ ńgbà wọn ńgbà dáàdi ìṣe kìíní kan tí ìyá ṣe kìíní kan ẹ nìkan ṣe kìíní kan èyí tẹ́yìn sọ yìí burú jù bẹ́ẹ̀ lọ lójú gbogbo ayé وألقت عنه مفاتن الإجابة متات اليوم ضيعت الصواب متات اليوم ضيعت الصواب وألقت عنه مفاتن الإجابة wọ́n wá ń pè wọ ọkùnrin ní àdàgbà mọ́dàdí ìwọ ìyá náà ókè ìyá ọ̀fẹ́ gbó lórí kìlọ̀ ọ̀fẹ́ gbó iṣẹ́ lórí ẹ̀sìn ọlọ́run ni sẹ́nẹ́fìlà ni wọ́n yàn ló dúró ni wọ́n ní àjọ bẹ̀rẹ̀ nẹ́fíláàtì ìyàwó òkò mẹ́ àbí lórí ìsìnà lórí pati lórí pátipàti wọ́n lẹ́ tẹ́bẹ̀rẹ̀ jìnnà tàbárù jẹ̀jẹ̀ ìjáde ìjákújà òun lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta kódà ní tí ò jáde ìjákújà torí kò sẹ́rí àní kọ̀ǹdíṣàn ni kó mọ́bìnrin jáde kó nínú ilé ọkọ rẹ̀ ìlà lè dọ̀rù rọ̀ táwọn yóò wò pé ah, a alágbájá ọwọ́ àti tí wọ́n bá fẹ́ wá ṣe wọ́n ń sòde ìwọ́n lọ́wọ́ lójútì ni wọ́n tì síwájú wọ́n ló lè confront àwọn ọkùnrin tó lè mọ kọsọ mọ́ wọn lọ́rùn a ó ṣe lára rẹ̀ o ó ṣe lára rẹ̀ o nílẹ̀ ń dálẹ̀ tí báwọn àbúrò ọkọ kẹrin ń bẹ pẹ́pà ni wọ́n ń sọkọ fúyàwó ẹ̀gbọ́n wọn àwọn ẹ̀gbọ́n bẹ tí wọ́n ń sọkọ fúyàwó àbúrò wọn àwọn dírẹ́fà wa ń sọkọ fáwọn ìyàwó yìí torí pé ilé wọn lọ́lọ́wọ́n bá pè kò pélé dírẹ́fà yín ẹ̀wá ní sílé ẹ̀wá ní dírẹ́fà lọ pé lọ bá ìyàwó mi tẹ́mọ nínú wọ́dúrúpù èyí tó ní brown yẹn tí ọba gẹ́ẹ̀tì rẹ̀ tọba ti wọlé ẹjọ wọlé níbi ẹgbẹ́ bẹ̀rẹ̀ ọba kì í mẹ́ kódà kọ bá a mú ọgbà dírẹ́fà ọkùnrin ìyàwó rẹ̀ àti lọ́ọ̀bì kan wá ní dírẹ́fà rẹ̀ ó ṣe kí ni kó gbé e lọ́ọ̀bì kẹ́ ìyàwó rẹ̀ àti dírẹ́fà wà ń jọ ń bẹ nínú ọkọ̀ ó ti kó dírẹ́fà sádẹ́wò báyà kẹ́ tó jáde ńlẹ́ tẹ́lẹ̀ ìyàwó rẹ̀ ní aláàjì mo fẹ́ rí

àrùn àní kódà kọ́ wà níbi àrùn tí ń dáná lọ́wọ́ ṣàkóso ọba sí inú àwẹ̀ alẹ̀ àmọ́ dáná lọ́sàn ni tí ọba dọ́kọ rẹ̀ lóhùn kọ́ pa tó gbé kalẹ́ nìkan jóná kí ṣáláwà ẹ̀wù mọ̀ fẹ́ rí àwọn olùkọ́ mọ̀ jóná rẹ̀ lára ọwọ́ adé sí rẹ̀ náà ara rẹ̀ ń ọbẹ̀ fẹ́ rọ́kọ ìsọ kọ̀tọ̀kọ̀tọ̀ lára rẹ̀ wọ́n lọ ráyọ̀ jáde yọ sọ fún dírẹ́fà pé tọ́ba ló ṣe ń kó bá tọ́ba ṣe inú ilé yóò gbà ọ́ kọ́dà ọ̀dẹ̀ ní àpọ́nlé jù báyìí lọ sọ̀tún ọ̀kọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ba tiẹ̀ fowó tàn nígbà tó lọ́wọ́ ń ròyìn jẹ́ èèyàn ẹni tí ọba sí máa ń lára rẹ̀ oníwọ̀ tó ṣe bóun ẹ̀lì máa la ó gba ìjà mi máa àwọn èèyàn lásán yóò tó ìgbàgbọ́ òdodo yóò tó àti wò ó pé ó lè kó bá àwọn lóòótọ́ yóò ti gbàgbé ẹni wọ́n làwọn fẹ́ kó bá lọ́jọ́ kínní àná ànábìwá Yusuf tọ́lọ́wọ́ bá là ọtọ́ apàdà jọba tòlótàrí báyọ̀ lẹ́ẹ̀kẹta pé ọtí ẹ̀wá jẹun tó fẹ́ jáde ẹ̀tọ́ ọwọ́ kókó múra ẹ̀tọ́ jáde àwọn obìnrin wọn wá múra ẹ̀tọ́ jáde mọ́ èèwọ̀ nígbà tóbìnrin bá ti fẹ́ jáde lọ sóde tó bọ́ síta èèwọ̀ ni kọ́ ọmọ lo ohun tá à ń pè ní perfume àbí ìpara tó lóòórùn torí pé ọjà àpárá lè ń ná tó lóòórùn gbáà wọ́n jókòó síbẹ̀ ọ̀dà tọ́ba jẹ́ nulẹ̀ ṣùgbọ́n tọ́ba ti jáde pàfíùmù rẹ omi ni omi là nẹ́bi pé òun lọ́lọ́lá jù fún ọ. àwa nínú ọ̀rọ̀ anẹ́bi sallallahu alaihi wasallam anẹ́bi ni ayyuma mura'atin ìyàwó àfa lọ́jẹ́ ni ìyàwó ọba lọ́jẹ́ ni ìyàwó lèmọ́mù lọ́jẹ́ ni ìyàwó jàmọ́ ayyuma mura'atin alákọ̀wé lọ́jẹ́ ni pé as a teacher as a graduate wa òkè wàhálà rẹ nínì láti wọlé tọ́lọ́ ti fún wa yìí yadila ọlọ́ni ayyuma mura'atin láti rí ànábì ní èyí yòówù nínú obìnrin ipò yòówù tó lè wà àpò lówó tó lè fẹ́ra pàfún ìpara tiẹ̀ ọ̀sá àtẹ́kọ́ yàtọ̀ ànábì wa ní èyí yòówù nínú obìnrin ista'tarat tọ́ba lò nǹkan olóorun àdídùn thumma kharajat ọwọ́ ajáde ńlé ó túmọ̀ pé o lè lò ní inú ilé ṣùgbọ́n tọ́ba ti fi lè jáde síta àníbi ní fáwọn rati ala qawmin ọwọ́ ajáde ọkọjá níbi àwọn group of people láwọn yẹn kẹ́kọ̀ọ́ jọ lìyẹ́jì dúrí haha akọ̀rọ̀dọ́mì tọ́lọ́mọ ní agbé ọ̀rọ̀ yìí ti lónìí ni ó ní láti lè pé lìyẹ́jì dúrí haha tọ́lọ́kọ́tọ́ bá kọjá wọ́n mọ̀ gbọ́ òórùn yẹn kí ló jẹ́ ntú bẹ́ẹ̀ torí pé láàmù ti mẹ́mẹ́ kìí ṣe lè tààlì bẹ́ẹ̀ lè ṣe ìrúrọ̀ wọlé àkìbà torí pé báwa ṣe ń wù yìí aṣọ òkun sẹ́kìn ọbẹ̀ títì náà ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀ láàfà jẹ́ mọ̀ sọmọ pé irọ́ ni òkè ó kọ́yanjú nì ní ọ̀gbẹ́ lọ́gà yé nì. pé kí ẹ bójú kíni kí ẹ ṣe kíni kíni ẹ ṣe ǹjẹ́ tàbá lọ mọ́kà ńkọ́ tàbá ti tọ̀wọ́ fún gbà á nǹkan kọ̀ọ̀kan ló ní ìdájú ẹ̀. láàmù yẹn kí mo ní kèéṣe kèéṣe lè tàn ní kèéṣe pé ọwọ́ á túmọ̀ pé obìnrin tó bá lò ó tí ọ̀la ní ẹ̀ pé káwọn èèyàn lè gbóòórùn ní ti ń lò ó káwọn ọ̀rẹ́ ó lè dán ọwọ́ sọ pé ọtọ́ fúru ẹni bẹ́ẹ̀ dákun mọ́ tún kéwu ṣèitọ́n kílà pé ẹ sáà rí irú ayé rẹ ọba adẹ́dá ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́run bá lò nínú Al-Qur'an bàtà ọlọ́run ń sọ̀rọ̀ nípa Fir'aun àtìyàwó rẹ̀ rẹ̀ ó ara alẹ́ fìràwùn oníléyẹ̀kúnẹ̀ làhún adúwẹ̀wọ̀ àfẹ̀nẹ̀ ọlọ́run ní a ní kí wọ́n he iye tí wọ́n he kátùbọ̀ tẹ́ iye tí wọ́n he ó lè jẹ́ ọ̀tá kí musa lè di ọ̀tá fún wọn ó sì lè jẹ́ bànújẹ́ fún wọn ọ̀pẹ́ yìí ni torí pé he tó ń sọ ni pé kúrò tó ayé ní wàlẹ́k ọlọ́run a ní kí wọ́n láàmú yẹn ṣe tààlí láàmú pé a ní kí wọ́n he kátùbọ̀ tẹ́ iye ni ìbànújẹ́ àti kíni àti ọ̀tá kó lè jọ́ta fún wọn kí ọ̀sẹ̀ gun wọn. lórí eléyìí báyìí ló fi jẹ́ pé láàmú bẹ̀rẹ̀ pé lìyẹ́jìdù rí hà ó yọ wá jáde débi pé jíjáde rẹ̀ wá jẹ́ kí wọ́n mọ gbọ́ òórùn para tó ń lò yẹn àti òórùn pàfúmù rẹ̀ ànábi ní obìnrin yẹn o èmi kọ́ni ń sọ̀rọ̀ ànábi ní fa ìyá zaniya ànábi ní òun náà ní ọ́ wọ̀kúlù àyìnì záàníyà gbogbo àwọn ojú títí rí ni wọ́n mọ̀ fi kọsì náà ègésì rẹ̀ ni kódà kò dúró ìwáyà mi wá gan pẹ̀lú sánẹ́bí ni kódà sọ́lá tó jáde tó jáde náà pé ìrùn sọ́lá tó júmọ̀ yìí ṣe dandan mọ́ dá fìtí nílẹ̀ fáwọn tó lọ kí júmọ̀ láti ní obìnrin ni kókó tí ń dá fìtí náà sì nẹ́lẹ̀ jù níbi ìwáyà mi ànẹ́bí ni kódà ọmúra tẹ́fẹ́ orúgẹ́gẹ́ orúgọ́gọ́ ìyá alásàlátù ìyá oníjúmọ̀ tàbí kéèsì ẹlọ́run kójọ ọ̀tọ̀ àpàrà débi ilé náà ẹ̀jẹ̀ ní kìí ṣe àwọn obìnrin yín tàwọn làwọn àfa àkẹ́ bàjẹ́ èyí lè bà wọ́n jẹ́ torí pé akẹ́sìsì làwọn àfa ṣùgbọ́n ilẹ̀ tú ajá lẹ̀ pé kọ́ lọ bù wọ́n jẹ wọ́n tú ajá lẹ̀ kó segin kọ́ lọ bù àwọn àfa jẹ àwọn àfa náà ti gbàjá láyè wọn tilẹ̀kùn anabi ní kódà tọ́ba jáde súnmọ́ àkàrà jáde ilà lùmọ̀síjìdì tọ́ka mọ́sálásí lọ́ba jáde gan tọ́lọ. anabi ní lamtukubal ilà asọ̀láàtù ọlọ́wọ́ bò ní gba sọ̀láàtì rẹ̀ nẹ́fìlà lóyún ẹ̀ mọ́sálásí ni àbọ̀ràn ẹ̀yàn tọ́jáde tọ́sá lo ìpara tó ṣe kíni tó lo òórùn táwọn yẹn wá ń gbọ́ òórùn yẹn àbí kírímù kẹ́ni àbí pàfúmù kẹ́ni anabi ní àtàtẹ̀fẹ̀tẹ̀sílù títí ó fi wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà tóun yóò fi ní sí ní ara rẹ̀ mọ́ ẹlẹ́ẹ̀kẹ́ lónìí yẹn ẹlẹ́ẹ̀kẹta nínú òkùnfà tó fi jẹ́ pé àwọn obìnrin wọ́n ń dá wàhálà alẹ̀ nínú àwọn tí ń jẹ́ kìsìn náà gbalẹ̀ láwùjọ ṣe ẹ̀ jáde bẹ́ẹ̀ mọ́ ẹ̀ pàtì àwọn èyí tí wọ́n ti wọ́n ti mọ́wọ́ ti yín náà bẹ́ẹ̀ bá jáde òun yóò di pàfúmù yín lò àwọn ọkùnrin náà wà wọ́n fi ah, èèyàn ń lọ all eyes on you wọ́n wá sẹ́ẹ̀tì ojú sí wọ́n bá ti wá wò ni ọ̀dáhùn ìpara rẹ̀ náà ní ẹlẹ́ẹ̀kẹrin sẹ̀ríà Islam ó àtọkùnrin kí wọ́n wà ní kan tó jẹ́ pé kan kan rẹ̀ obìnrin ya rẹ̀ kìí ṣe ọmọ tó bí kìí rẹ̀ kìí ṣàbúrò rẹ̀ kìí ṣẹ̀gbọ́n rẹ̀ kìí ṣàbúrò rẹ̀ kìí ṣẹ̀gbọ́n bàbá rẹ̀ bá ọjọ́kùnrin lóbìnrin síra yín lẹ́jọ́ ojókòó bẹ́ẹ̀. tọ́ba ti yẹ̀ àwọn tá a kà yìí àwọn tí kuraani gbé wá fún wa nínú sọ́ọ̀tù nóòrù àwọn èèyàn mẹ́jọ ó rìn mẹ́ta àlẹ́ ikọ̀ ọmọ àtùkùn. ipò yóò tóbìnrin yẹn wálé wá sí ọ ẹ lẹ́kọ̀ọ́ kẹjọ wà ní kọ́lẹ̀ kẹtẹ́lì kẹtẹ́ òní bẹ́ẹ̀ yàtọ̀ sẹ́yìn méjì. tẹ́bá ti wà ń bẹ̀ ẹ ti bẹ́ẹ̀ náà tó fẹ́ dà òjò ẹ̀kọ́ fẹ́ da ayé ara yín rú ẹ̀tọ́ fẹ́ dà òjò rú. ìpàdé mi ń kọ́ náà kí lágbára lẹ́ta fi sọ bẹ́ẹ̀ ànábì ni la yakhluwanna rajulun bi mura'atin ànábì ni ọkùnrin kò gbọ́dọ̀ wà ní àyè kan ní kọ̀kọ̀ kó wà tó bìnrin nìkan kó wá jọ bẹ́ẹ̀ illa kana zalizuhuma àyàfi kí ẹni ó jẹ ẹnìkẹta wọn níbi tí wọ́n wà yẹn kọjá kí ni aṣọ ìtọ́n èṣù àjẹpẹ́ abẹ́sù jókòó abẹ́sù ní gbogbo ọkùnrin àtòbìnrin tó máa ń tẹra wọn mọ́ kọ́nà àìpa ti sọ hod o ìnfàìtì obìnrin kọ́sìrẹ̀pù àwọn obìnrin àwa ni bàtàmẹ́ǹtì ọkọ̀ọ̀kọ̀ bá mi lọ́fíìsì nígbà tí ọ̀sẹ̀ nìkẹ́kẹ́ lọ́dọ̀ rẹ̀ ó ń fìtí nàní ọ. ọ̀gá iléèwé dóde mi lágbájá ìmọ̀gbé ọlọ́lé ẹ wá jọ wà nínú mútò ẹ̀yìn tí a bọ́ gbá àwọn ìyàwó ní lift níwọ̀n kan òun kan nínú ọkọ̀ ọ̀daràn ni ó abéṣùjókòó ni ọ́ àbí ẹ wá rí mi lọ́fíìsì ọ̀fẹ́ ẹlẹ́pọ̀ ẹ̀ náà ni ìgbà tí ọ̀wá ń sẹ́ni kẹ̀kẹ́ ń bẹ̀ ẹ̀ sì sílẹ̀ kúlẹ̀ báyìí kọ́ mọ wòye lókèrè kọ́dà ẹ fura yín gàgá kọ́dà ẹ̀ ní kọjú síra yín ẹ̀lẹ́ mọ́ fi bú àwọn tẹ bá rí tẹ̀fẹ́ lomi ọmọ kẹmọ wẹnu rẹ̀ rọ̀fù pé àwọn kẹ́ ń pera wọn ló ń súná kẹ́ wa kullu yadda'i waslan bi layla wa layla la tuqirru lahum bi dhalik sẹ́nu ni súnà èyàn lè pinnu lólówó kódà ọmọ ẹrú lè pinnu lọ́mọ ọba sókè bí ọmọ ọba ni eléyìí ní òfin síjà báyìí mo jẹ́ nǹkan kí ló ń ṣe òun náà tọ́ka kódà aṣọ aláṣọ òṣèwọ̀ kọ́mọ yọ̀ọ́lẹ̀ ìfẹ́ nífẹ̀ẹ́ òṣèṣe kọ́mọ yọ̀ọ́lẹ̀ yọ̀ọ́ táwọn tó bá ti lásán lójú òpin àà ah, ó gbìyànjú ọjọ́ ni lẹ́sọ̀ sọlọ́tà nítorí bẹ́ẹ̀ alẹ́bí ni èsù ló sì kẹta wọn èsù ọgbà ọpọlọ tọkùnrin yóò gbọpọlọ tóbìnrin sọlọ ọpẹ nìkan tí wọn rí wa ní ọwọ́ akú ìpayọ Ọlọ́run nìkan ní okòrò ọkùnrin yẹn yọ tó lè fi bẹ nínú àwọn sàbọ àtúnyẹsí lóhùnmùlọhù tàtàzí lè àrùsì yìí ẹni tí dàátù ìmúra àtùn zaatu manzibin nínú àdìsí yẹn tó pé ibi tí ọ̀sẹ́ nìkankan pé a òun payọ̀ ọlọ́wọ́n ọba ọwọ́ àkùkù payọ̀ ọlọ́wọ́n ti máa ń bẹ lára ọkùnrin yẹn jésù ò rí wíìnì mélòó wá ni ṣé wọ́n gẹ́gẹ́ dá fúnra rẹ̀ kódà àwọn àfáà bá dé wípé obìnrin ọba ti bàlágà ọ̀tọ́ fún àfáà gẹ́tù àti ẹnìkan kù nínú classroom ọwọ́ pé òun gba sọ pé ọlọ́run tẹ̀ máa ń kalu ìjáàbù yẹn gàgá tọ́lọ̀ ń fi síbẹ̀ awà fẹ́ǹsì tọ́lọ̀ ń fi ní àfìsí yẹn láàrin tẹ́ bá ń ka yẹn ìbẹ́ ní àáfàá nìkan àtọmọbìnrin nìkan gàgá yẹn ẹ ti ká gàgá àtẹlé yẹn ṣètọ́ni òní jẹ́ kíkọ́ rántẹ́ ń ka yẹn kò sì sẹ́ débi pé ẹ̀ ní sèṣìná mélòó mélòó àwọn ọmọ kéwú táwọn àfáà ti fún lóyún. sọ̀nàkà yìí báyìí ẹni mo fi ní ọ̀nà iwájú àti kàátán ó ku méjì báyọ̀ òun láṣọ pọ̀ mọ́ ọ̀nà àbáyọ bí aunillahi ta'ala ní ọ̀la kí ọlọ́run ọba kí ọ̀sán wa kó sì jẹ́ kí ayé ọ̀rọ̀ yìí gbẹ́tì bí ṣe ń wù wá lọ́la kọjá gbogbo wa pátá ọlọ́run kó ṣàtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa. tó fatatul yawmi dayya'ati sawaba. fatatul yawmi dayya'ati sawaba. Wàlẹ́kọ́tí àrùn mafáàtì ní alẹ́ ìjàmbá. Àtibítà àtúlẹ̀ ní ẹ̀dẹ̀gbẹ̀ láti tẹ̀síwájú. Ọ̀bẹ̀ ọ̀rìn lọ ìtàwọn làwọn tí a bá ní ìbéèrè kan àbí kejì láti béèrè zero eight one twenty two ninety two twenty one eight one àbí bẹ́ẹ̀ kọ́ zero eight zero seventy six zero three ninety six fourteen náà. Ẹ tún wà pẹ̀lú wa o. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikum salam wa rahmatullah. Mo ń bẹ nílẹ̀ àti nínú Mùsùlùmí. Ìsáàkù dín Adékúnlé ló sọ̀rọ̀ láti ṣáàkì. Ìbéèrè yín. Ìbéèrè yín lẹ́yìn àwọn obìnrin béèrè lọ́wọ́ náà máa ní kẹgbàá. Mo fẹ́ afẹ́ bẹ̀rẹ̀ pé ìjọ lẹ́tọ̀ọ́ kéèyàn yọ zàká fún ya ìyàwó yẹn. Ọlẹ́tọ̀ ọlẹ́tọ̀ a lè yọ zàká fún ya ìyàwó. Kódà a lè yọ fún a lè yọ fún ìyàwó wa ṣùgbọ́n a lè yọ fún ìyá ìyàwó wa. Ìbéèrè táwọn fẹ́ bí torí ìdààmú ń bẹ́lẹ̀ òun náà ni pé kí ni wọ́n ń pè ní woods níbi ìhun tá a mọ́ kí kí ni sì nìdí tí wọ́n fi sọ ní tashahud. tashahud òun náà ni ìdí tí Yorùbá ń pè ní àtàyà. kí ni wọ́n lè dí tí wọ́n fi sọ ní tashahud òun ni pé ìtumọ̀ ó kó ìtumọ̀ pé ìjẹ́rìí ọlọ́run bá àlejò ọláwó fún pé wọ́n jẹ́rìí òun ni àtà ìyá àtìlélá ọ̀ṣọ̀láwà tó àtọ̀ ìdìbò àtàlámù warahmatullahi wabarakatuh assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. ẹ ti wá ẹ wá ti ẹ ti ẹ mú kókó yẹn jáde ń fẹ́ kàyí kò sí tàṣàwùdù mẹ́. tàṣàwùdù ẹ kò sí ìwé fẹ́ kàyí kò mú jáde ah, ah. assalamu alaykum wa rahmatulahi sọ́ọ̀lì ah, ẹ ti gbà sẹ́mu àtàyà tẹ̀yìn wí lásán lẹ́mú jáde ní ló fi jẹ́ pé mo tíra àfikú ẹ̀ ní sábà bá kọ́ ọkọ̀ àtàyà afẹ́kí mùsùlùmí ọmọ ọ̀tà ń ṣe tàṣàwùdù ni wọ́n pe gbogbo ẹ̀ èyí tẹ kàyàn àtàyà lásán lè kàyàn tàhíyà kíkí ọlọ́wọ́n ọba lè kà kò sí tàṣáwùdù mọ́. ọwọ́ kò á ṣe. kátó kátó sálámọ́ á jẹ́ ìpinnu jẹ́ ìgbọ́lọ́mọba àlejò ọlá ọ̀sẹ̀. ọ̀dà pẹ̀fẹ́ hágíò ẹ̀ mú wá ìgbà ò tẹ́wọ́n fẹ́ ká tún yín ìgbà farabalẹ̀ o. lóde àkójọpọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ń pè ní tàṣáwùdù débi ashhadu allah ilaha illallah وأشهد أن محمد رسول الله وما يكفي ولا بل لا يصلي لوي لدادو ولا بل ah, لا يصلي لدادو mo rò pé mo include ẹ. ẹ ẹ wá rò ẹ eh, ìrànlásán eh, ni wọn zọnà láàyè ògùn ní mìíràn àkì ẹ farabalẹ̀. ata ìyá tìlẹ̀ náà ẹ farabalẹ̀ ó ti da ẹ má bà kókó wa ẹ farabalẹ̀. ẹ rò lásán ni èrò yóò sọ pé ẹ sọ bẹ́ẹ̀. mo fẹ́ ká kọ́ mi ṣùgbọ́n tàṣàbùdù ló kọ tá a bá nínú tíra a lè kọ́ ká tàṣàbùdù fún àtàwá ní mọ̀ ohun tó ti fi sọ ní tàṣàbùdù ní gbólóhùn àṣàbùdù tí ń ṣe kíni. ìbẹ̀ níbẹ̀ inú títún júwe pàtàkì gbólóhùn kájẹ́rìí tó jẹ́ òkú kan pàtàkì nínú òkú ẹ̀sìn tó tó a fi parí òkú kan pàtàkì nínú òkú ẹ̀sìn tẹ̀pẹ́ òkú ẹ̀sìn àkọ́kọ́ tá a fi ìdíwé pàtàkì àṣẹ́rọ̀ ńlá ilá ìlọ́lá wà á ti àdó àná muhammad rasulullah ẹ bá kọ̀ parí nọ́mbà pẹ̀lú ìrọ̀ndọ́ ọba á fún yín five kg nọ́mbà yín tó wọ́n ti kọ́ 24 four nọ́mbà yẹn pé. seventy one nine nine two four nine one. bákan náà lánàá ọ̀pọ̀lọpọ̀ ń pè wá ah, obìnrin obìnrin yẹn ṣe àtúndì fíìtì rẹ̀ ó àwọn ìyàwó táwọn bá sàlọ́ látọ́wọ́ dé ní wọ́n kírun Allahu akbar ní súnà ẹ̀ tiwọn ọkùnrin ló ní súnà ìkọ́ ọmọ nípele ògbọ́lọ́ lọ́la àáfà yìí rẹ̀ dáadáa jù báyìí lọ. Ọlọ́run kò sọ wájú ọ̀la lọ. Subhanaka Allahumma wa bihamdika la ilaha illa anta astaghfiruka wa atubu